bọ̀dá tó ń ṣoore àǹtí tó ń ṣoore gbọ́ báwo ló ṣe ń ṣe ó ló ṣoore kò gbé ajẹ́pọ̀ lọ́wọ́ kàkan nínú bóyá ò kíyèsí gbogbo oore tó ń ṣe ó màmí tó ń fi sínú ẹ̀ ó lámì kan tó ń fi sí ọlọ́run ò ń ṣe ènìyàn débi pé ó máa ṣèké ọlọ́run sọ wípé tá a bá ń ṣoore ó máa padà wá ṣe wá lóore ṣùgbọ́n mo rántí ọmọ àbúrò tó ṣe lóore ọmọ ẹ̀gbọ́n tó ṣe lóore ṣebí gbogbo wọn pátápátápátá ló ń di ẹrù tí ìyá wọn àti bàbá wọn ò lè dèrò wọn tán nígbà tó yẹ pé àwọn ọmọ tó o lè ránṣẹ́ tó o lè lò tó o lè ránṣẹ́ níṣẹ́ dé tòrutòku tó o lè rán àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ló kó sọ́dọ̀ ẹ tó bá ti lè ṣe lè ṣùgbọ́n ló fẹ́ràn wọn níléèwé olóò fẹ́ràn wọn ní skul kan léde ni olóò fẹ́ràn wọn oore tó ń ṣe gan fún ara fún ara ẹ ló tún ń kà ìwọ lẹ̀gà fẹnu kọ́lé ìwọ náà lẹ̀gà fẹnu tú ẹ̀rí tí mo ṣe oore fún lágbájá ọpẹ́lọpẹ́ mi lára ọmọ àti mi tí wèé má ti wò orí kẹfà dẹ̀jẹ̀ kó yé wa pé gbogbo nǹkan tá a bá máa ṣe láyé yìí kọ́wọ́ ọ̀tún wa kó má jẹ́ kọ́wọ́ òsì mọ́ gbogbo àwọn èèyàn náà ló ti ròyìn fún un àwọn tó bá tó wá ṣoore fún níta àgàgà ìyàwó lé àwọn tọkọ wọn ti kú tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ó máa ní ọjọ́ kan tó máa ní ara ẹ̀ ṣe kinní kan ìwọ náà ló tún máa ṣí wọn láṣọ wò gbogbo nǹkan báyìí ni ò jẹ́ kẹ́ ó ráàánú gbà lọ́wọ́ ọlọ́run lọ túbá padà sẹ́yìn bẹ́ẹ̀ kò dáa ìwà yín ò dáa rárá ẹja jáwọ́ ẹja ṣe oore yẹn lọ́nà tó tọ́ lọ́nà tó tọ́ ẹ má jẹ́ kí a ṣe ohun tí ò dáa inú ọlọ́run bàjẹ́ lórí oore tó ń ṣe o ohun tó ṣe é nìyẹn tó fi padà wá wà lójú kan lọ tọrọ fún àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run adáríjì